إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú nípa àlàyé tíra al-Umda fil Ahkam eléyìí tí a ń ṣe lálàyé lọ fún wa a ní ìjòkó tó kọjá a dákẹ́ lórí a mas'ala wípé tí ẹ̀gbin kékeré tó bá kan sínú omi bóyá yálà omi àgé kan tá a fẹ́ fi ṣe àlùwàlá ẹ̀gbin kékeré kan bóyá ìkan tọ̀ ọmọ ó kan sí tá a lè fi ṣe àlùwàlá eléyìí ó jẹ́ àwọn nǹkan tó tàfárá ní abẹ́ mọ́sálà hadithi eléyìí tí a kà ní ìjòkó tí ó kọjá ìyẹn hadith afọ́wà Abu Hurairah la yabulanna ahadukum fil ma'i ad-da'im alladhi la yajri thumma yaghtasilu fihi pé kò tọ́ fún ẹnikẹ́ni nínú yín kí ó tọ̀ sínú omi tí ó bá dágún lẹ́yìn wá àgbà náà kó sì tún wẹ jánábà sínú omi náà sọ́nà àmọ́ sáìlì tó tàfárá àlábẹ́ rẹ̀ náà ni ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ a sàlàyé fún wa wípé ìkhtiláàfù wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa wípé ìmásùtọ̀ sínú omi tó dágún yìí ṣé náàyò yẹn ṣe tààrímù ni àbí kàráhà àwọn mọ̀lìkíyà wọ́n sọ wípé mọ̀kúrú ni àwọn hànábílà àtàwọn zọ̀híríyà wọ́n sọ wípé haramu ni àwọn zọ̀híríyà tí wọ́n sọ pé haramu yìí àwọn náà ni wọ́n sọ wípé ó jáza kí èèyàn tọ̀ sínú pò ó wá lílọ dà sínú omi tí ó darogún bákan náà apákan náà àwọn olùmọ̀ sọ wípé muharramun fil qalil pé tó bá jẹ́ wípé omi kékeré ni àṣeléwọ̀ makruhun fil kathir tó bá dẹ̀ jẹ́ wípé omi tó pọ̀ ni akọ́ ṣùgbọ́n eléyìí tí ó tẹ̀wọ̀n jù òun náà ni wípé haram náà ni yálà filkalil aw filkatir eléyìí tí ó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ wípé apákan náà olùmọ̀ wọ́n sọ wípé tí ẹ̀gbin kékeré tó bá kán sí omi ẹ̀gbin kékeré bóyá ìkan tọ̀ ó kán sómi àgbé àlùwàlá tó sì wá jẹ́ wípé àwọ̀ omi náà a fi sẹ́nu a rí wípé àwọ̀ rẹ̀ kò yàtọ̀ òórùn rẹ̀ kò yàtọ̀ sí òórùn omi ìtọ́wò rẹ̀ kò sì yàtọ̀ sí ìtọ́wò omi apákan náà olùmọ̀ sọ wípé a lè fi omi náà ṣe àlùwàlá apákan náà olùmọ̀ sọ bẹ́ẹ̀ pé a lè fomi náà ṣe àlùwàlá ṣùgbọ́n ilé yìí tó tẹ̀wọ̀n táà fi ní kóra wa sí yọ́yọ́ òun náà ni wípé ká dúró lórí ibi tí àwọn olùmọ̀ tí wọ́n dúró lé lórí òun náà ni wípé ìjìmọ̀ wà lórí wípé gbogbo omi tí àwọ̀ rẹ̀ bá ti yàtọ̀ tàbí tọ́wò tàbí òórùn tó bá ti yàtọ̀ ìnàjáṣà tí ń tó ṣọ́dá sófin yìí látàrí èyíkéyìí ìran ẹ̀gbin tó bá wọbẹ̀ àlélò ah,

tàbí wọ́n gbẹ́ bọ́ọ̀lù gan tí bọ́ọ̀lù yẹn bá ti ń sun omi jáde ẹ wípé kọ́lọ̀ ilẹ̀ yẹn ń gbà míì lè omi yẹ tẹ́kẹ́ omi yẹn bẹ́ẹ̀ sì mọ́ sàràrà lọ nìyẹn o lè jẹ́ yẹ́lò o lè jẹ́ brown jẹ́ pé omi yẹn láàrin ayé jẹ́ tó kì í ṣe pé bóyá wọ́n dẹ́gùn ni kọ́lọ̀ rẹ̀ fi change ó ti yé eléyìí mùjáwárọ̀ ni bí ilẹ̀ ẹbẹ̀ yẹn ṣe rí òun ni ó hádà lábàṣàkì yìí kọ́lọ̀ rẹ̀ change lódodo ó yàtọ̀ sáwọn omi tó kù táà ń lò táà ń rí ah, ṣùgbọ́n kì í ṣe wípé bóyá ẹ̀gbin kankan òun ni wọ́n ṣe síbẹ̀ tí kọ́lọ̀ yẹn fi ṣe kí ni o to be change so ká mọ́yàtọ̀ láàrin méjèèjì hadithi ẹlẹ́ẹ̀kẹfà eléyìí tí afẹ́kà lónìí عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب الكلب في إناء أحدكم فليغسله سبعا ولمسلم أولاهن بالتراب وله في حديث عبد الله بن مغفل أن رسول الله صلى الله عليه وسلم قال إذا ولغ الكلب في الإناء فاغسلوه سبعا وعفروه الثامنة بالتراب wọ́n ní hadithi látọ̀dọ̀ àfáwà àbú òrẹ́ra ọlọ́nkú bá yọmí sí wọn tí a nẹ́bí sọ́lá sọ wípé ìdá ṣẹ́dìbà kẹlìbò fi iná àdíkún ife yí tẹ́ fi ń mumi abẹ́ fi ń jẹun ajá ó tẹnubọ̀ ó mumi ń bẹ̀ faliyek sílùú sábà wọ́n ní ká fọ́ lẹ́ẹ̀méje wọ́n ní muslimin lọ́dọ̀ ọ̀dìwáyà àfáwà muslim òláhùn náà bí turab wípé àkọ́kọ́ rẹ̀ káfọ́ pẹ̀lú yẹ̀pẹ̀ bákanáà inú hadith afá abdullahi ibn mughaffal anna rasulallah sallallahu alaihi wasallam qala idha walagha al-kalbu fil ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀fọ́ pẹ̀lú yẹ̀pẹ̀ a hadithi ó jẹ́ ìkan nínú àwọn hadith tí ó ń fi ẹsẹ̀ Islam tó fi rinlẹ̀ lórí pé ìsàkólé kan Islam nípa ìmọ́tótó ìsàkólé kan Islam nípa ìmọ́tótó hadithi àfáwà Abu Huraira bákanáà hadith àfáwà Abdullahi ibn Mughaffal àfáwà Abdullahi ibn Mughaffal torí pé a ti sàlàyé nípa tọ́jámọ̀ àfáwà Abu Huraira síwájú si so ilé yóò fún wa ní orí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ ráńpẹ́ nípa afáwà Abdullahi ibn Mughaffal wọ́n ni fàúwà Ubaidu ibn Nahmin ibn Afif al-Muzani min mazinati Mudar min ashabi shajara وهو أحد الفقهاء العشرة الذين بعثهم عمر بن الخطاب رضي الله عنه ليفكه الناس بالبصرة فنزلها واستوطنها وهو هاد البكائين وأبوه صحابي وني أفوى عبد الله مغفل وني òun náà ni wọ́n ń pè ní ibn ubaid bin nahmi bin مضر wa min asáàbì ṣajara tó bá sọ wípé sàábì kan min asáàbì ṣajara èyí tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ náà ni ó pé ó jẹ́ ìkan nínú àwọn tí wọ́n jẹ́rìí bay'atu ridwan nígbàtí sulh Hudaybiyah nígbàtí àwọn mùṣìríkù Mẹ́kà tí wọ́n kọ̀ fún ànábì sallallahu alaihi láti wọ Mẹ́kà láti ṣe umra gbogbo àwọn sàhábà tí wọ́n wà ń bẹ́ ìjọ náà o ni wọ́n pè ní ashabu shajara wa wa'ada al-fuqaha al-ashara alladhina ba'athahum Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n ni àfáwọ̀ Abdullahi ibn Mughaffal ó jẹ́ kan nínú Umar ibn tí wọ́n rán lọ sí ìlú Basra lè yóò fákihùnás kán àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn lè ha wàtàwùtọ́nà ha wọ́n ní ó dé síbẹ̀ ó sì sọ̀bẹ̀ dílé ó ń gbé bẹ̀ lẹ́ni tí ó ń ṣe iṣẹ́ tí ti ọmọ Khattab radiyallahu anhu iṣẹ́ tí wọ́n gbé fún àtàwọn mẹ́sàn tó kù wa huwa ahadul bakkain àwọn kan wà nínú ìtàn Islam wọ́n máa ń pè wọ́n ní albakkauna sab'a albakkauna asab'a àwọn sàábé méje tí wọ́n fi ẹkún ròyìn wọn albakkauna asab'a látara bàká kéèyàn sunkún àfáàwà ablam gafal ó wà náà àwọn bakaun sábà àwọn sọ̀hábà méje tí wọ́n fi ẹkún tí wọ́n sun ẹkún nítorí wípé wọ́n fi ìbànújẹ́ wọn hàn nígbàtí wọ́n lè láǹfààní láti lọ sí ojú ogun Tabuk àwọn méje ni wọ́n àfáwà Salim ọmọ Umair Sa'alaba bùnú Zaid Harmiyu bùnú Amr Abu Layla al-Mazini Salama bùnú Sakhar Irbad bùnú Sariya àti àfáwà Abdullahi bùnú Mughaffal àwọn méjèèjì náà nìyẹn nígbàtí wọ́n ń pète tí wọ́n ń pìpẹ́ àtọ́ ń pèsè nípa àti lọ́jà ogun Tabuk àwọn ikọ̀ yìí wọ́n lọ bá nàbí sallallahu alaihi wa sallam pé kánàbí náà fún àwọn ní nǹkan tí àwọn tí ó jẹ́ nǹkan táwọn fi pìrìpíà nǹkan ogun ẹ̀sìn ànábì ní ẹ̀sìn ti tán o kò sẹ́sìn kankan mọ́ o tóun ó fún yín o tẹ́gùn lọ ìbànújẹ́ yìí ni wọ́n bá kó lọ́dọ̀ anábì sallallahu alaihi wa sallam ọ̀nà tí wọ́n ń pè wọ́n ní albakauna as-sab'a ọlọ́wọ́ bá sọ̀rọ̀ wọn nínú suratu tauba júzù ẹlẹ́kọ̀ọ̀kànlá ibi júzù ẹlẹ́kọ̀ọ̀kànlá ti bẹ̀rẹ̀ gangan bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ti ló ti sọ̀rọ̀ wọn nínú suratu tauba wàlá alàlẹ̀dínà ìdámá àtọ́ọ̀kà lítàmìláhùn tàwàláwò wà àyúnuhùn tàfíìdù mínà dámù hazanan aláyẹjìdú máa yóò fikú àwọn ni albakauna asabwa àfáwà abdullahi ibn mugafal wọ́n jẹ́ kan wọn bó tilẹ̀ jẹ́ wípé nínú kádàrà ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n padà lọ sógun náà wọ́n padà lọ sí ogun Tabuk gbogbo wọn pátá wọ́n padà lọ sí ogun Tabuk torí pé àníyàn wọn dáa àníyàn wọn dáa wọ́n ṣe takaluf wọ́n àdẹ̀ sínú àwọn mọ̀náfíkì wàfá abúlẹ́mù gáfàl wọ́n jẹ́ kan nínú wọn lọ́dọ̀ àwọn àfóònimọ̀ hadith tí rọ́wí bá wà tó jẹ́ wípé ọ̀rọ̀ pọ̀ lórí àwọn wàfáyàtì rẹ̀ bóyá nìsìn ó kú ọ̀rọ̀ ni wáyé dúlé ó kú bíyá ọdún mẹ́ta wọ́n lè sọ pé ó kú ní ọdún 55 hijira àwọn kan sọ pé ó ní 56 àwọn kan sọ pé ó 57 àwọn alìmọ̀ wò pé à ah, ṣé èèyàn mẹ́ta ní ṣe bẹ́ẹ̀ nìkan náà ni ó yẹ kí tàdídì wà pẹ́jọba ìní kíní o olókú rárá kìí ṣe lázim kìí ṣe lázim pátá bó tilẹ̀ kó mọ́ déètì mẹ́ta lè wá fún rọ́wí kan wípé ó kú hadith wà nù Bukhari wà nù Muslim wà nù Sunan Tirmidhi pé ànábì sallallahu alaihi wasallam kú ní 60 years Hadithi wà nù Bukhari wà ànábì kú ní 63 wà nù Bukhari kà ànábì kú ní 61 64 65 gbogbo àwọn ìwà àti ẹ̀ bó ṣe lọ nìyẹn so mọ́ àtẹ́bà ti ń pé ah sí ànábì pé méjì ní pé méjì ànábì kan náà ni ó ti yé so lọ́dọ̀ àwọn àfáà onímọ̀ àwọn olùmọ̀ sọ yí pé aljabru walkesri òun ni a ikú ètì ẹ̀ sí ṣùgbọ́n eléyìí tó fẹsẹ̀ nílẹ̀ jù ní wípé ànábì sallallahu alaihi wasallam ó kú ní 63 years

so ìṣàárù ìgbà rìwáyà ti wá kókó lọ́jọ́ báyìí afọ́ àwọn abúlẹ́mù gáfàálì àwọn rìwáyà ti kan sọ pé ó kú ní 57 ìjìra àwọn kan ló kú ní 58 àwọn kan ló ní 59 àwọn ní 60 àwọn ní 61 alimuhim a sàbí dáadáa ni òun àti bàbá rẹ̀ sàbí ni wọ́n kọ́lọ̀wọ̀n bà nìkọlá kí ó a tọ́má sọ ṣẹ́rìbà amọ̀túnmọ̀ ṣẹ́rìbà pé ó mu ó mu àìbẹ́ẹ̀kọ́ àhà mọ́sọ̀hú tẹ̀msís pé tí ajá bá tẹnu bọ omi ẹ̀rí pé ajá ò lè mu omi abúlé mu omi ni ajá máa ń lá omi ni ó ti yé ẹ̀hẹ́n so ni rìwáyà wà lága fi wà aṣíhàrù ju ṣẹ̀rìbà lọ ajá yìí momi gẹ́gẹ́ bí àgùntàn ti máa ń momi ajá máa ń lá omi ni ẹnu àwọn báyìí ní mọ̀ fi lá omi gbogbo náà la sì máa já àbí àmájá ni àmájá ìdáwálàgà kẹlbù ìdáṣẹ́rìbà kẹlbù gbólóhùn kẹlbù alifa ti láàmù yẹn lè jíǹsì gbogbo ajá ni àti tẹ́lìbù mu'allam àtàjá tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ àtàjá tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ àtàjá àdìgbòlúgí àtàjá ilé tó dìgbòlúgí gbogbo ajá jinsul kelib so gbogbo ẹ̀ náà ló kó sínú so tó bá ti tẹnubọ omi ó tẹnubọ igbá anábi sọ́là sọ́là sọ wípé fàlìyẹ́ sílò sábà wọ́n ni káfọ́ ife náà káfọ̀ ní ẹ̀méje a hùláhúnnà ay alhúlámìnìhúnnà ìkan nínú méje yẹn máa tùrọ̀ káfí yẹpẹ̀ káfí sí kíní o káfí fọ́ a lè mọ̀ wọ́n pé a ṣe bí nínú ríwáyà ìsàlẹ̀ tí muslim wọ́n sọ wípé wà á fìrú àsáàmìnà tàbí tùrọ̀ pé ẹlẹ́ẹ̀kẹjọ ó ní kí ẹ fi yẹpẹ̀ fọ́ a béèrè pé tá a bá fi èèpẹ̀ fọ́lẹ́lẹ̀ kẹjọ ó ti tán náà nìyẹn kò ì mọ̀ torí pé tún bùkátà ká tó fi omi ṣe kí ni o àfòmí fọ́ làwọn àfa olùmọ̀ wá pa méjèèjì papọ̀ yìí pé kò takora wọn èyí tó mú ìwáyà ẹlẹ́ẹ̀kẹjọ wá ó fi yèèpẹ̀ gangan ó fi ṣe nọmba eight ó ní so àkọ́kọ́ náà láàfi yèèpẹ̀ fọ́ àwọn ìwáyà mi wá sọ pé ìkan nínú ẹ̀ ni kátà kí èpẹ̀ sáwà nú méjèèjì táti kí ni o táàfi fọ̀ yẹn so ó ṣe gásìlù bìlìmà ìfìrọ́dán wà gásìlù bìtúrọ́ ìfìrọ́dán mo rò pé yé <clears throat> ṣẹ̀dá Islam ẹ̀sìn tó ti wí pé ọlọ́wọ̀ba subhanahu wa ta'ala òun náà ló gbé kalẹ̀ ni tí kò dẹ̀ sí ọwọ́ ẹnìkankan bẹ̀ nínú àwọn èèyàn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó fi àwọn nǹkankan mọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lélèyìí tí ó jẹ́ àwọn nǹkan tí ó ràn àlàyé ẹ̀sìn lọ́wọ́ tó bẹ̀ yí pé téèyàn bá kò sé mọ̀ illa bil wahyi èèyàn lè mọ̀ àfi pẹ̀lú ìmísí táwọn olóyìnbó ń pè ní revelation látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí kìí ṣe pé ànábì ń sọ látọ̀dọ̀ ara rẹ̀ gbogbo ẹ̀ náà wáàyí ni àti súnà o àti kùránì o wáàyí ni èyí tó fẹsẹ̀ nílẹ̀ òun náà ni wípé ajá ìtọ̀ ajá ó ní àwọn microorganisms àti àwọn nǹkan tó ṣe wípé ó lè kó ìjàmbá bá ara tó dẹ̀jẹ́ wípé tí ó bá fi lè tẹnubọ ife táa fi ń mu omi tàbí táa fi ń jẹun àwọn ìjàmbá yìí tó kó sínú ẹ̀ yìí kò lè kúrò ń bẹ́ẹ̀ àfi ká wá yèèpẹ̀ tó dáa ká sì fọ́ dànù òun ló tó lè mú gba àwọn kòkòrò kéékèèké tí a lè fojú rí òun ló lè mú kúrò ń bẹ̀ ká fi yèèpẹ̀ ká fi fọ̀ ọ́ dànù òun ló lè mú àwọn nǹkan wọ̀nyí òun lè mú kúrò ń bó tilẹ̀ jẹ́ wípé nígbẹ̀yìn tíbul hadith eléyìí tí a mọ̀ sí orthodox medicine tó jẹ́ ètò ìlànà ìṣègùn òyìnbó ìgbàlódé ó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wípé ajá ó ní àwọn microorganisms tó wà nínú itọ́ rẹ̀ tó sì ṣe wípé kò sí bí nǹkan yẹn ṣe lè mọ́ àfikún jẹ́ wípé ìyèpẹ̀ náà láti ṣe kí ni o òun láti fọ́ bó tilẹ̀ jẹ́ wípé ìgbàgbọ́ àwa mùsùlùmí kì í ṣe torí wípé àwọn orthodox medicine wọ́n kọ̀ǹfàmù ẹ̀ o rárá o ìgbàgbọ́ wa wà mùtàálìk pẹ̀lú ẹ̀ pàápàá bó tilẹ̀ kó mọ́ anábì sọ́lá sọ́lá ti sọ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ wípé esin tẹ́ ń wò yẹn ìyẹ́ rẹ̀ kan ìwòsàn ìyẹ́ rẹ̀ kejì àìsàn tó bá wọnú omi tàbí wọnú oúnjẹ tàbí wọta bá rí gbámú hàn ká ṣe kí ni o ká ti bọ̀ kayọ́ ká ti bọ̀ kayọ́ àwọn sọ̀háábà wọ́n béèrè ìlà lọ́wọ́ ànábì sọ́lá sọ́lá ìdí tó fi àtọ̀fáwà nìyẹn àwa ó béèrè pé kí reason why àwọn ó pèrè authority àwọn sàábẹ̀ yìí pèrè authority ànábì sallallahu alaihi tó bá ti tẹ̀mí iná wà àtọ́ aná náà ni kò jù bá náà lọ but àwa àwọn sọ pé kí ni kí reason ìgbà míì wà reason lè wà known ìgbà míì sí wà ó known èèyàn lè mọ̀ dí èèyàn mọ̀ dí tó bá mọ̀ dí fine fàbí yìí wà ní ìmọ̀ tó bá mọ̀ dí yìí wà ó Mẹdínà nìyẹn ìdí nítorí òfin jẹ́ mùsùlùmí náà nìyẹn àmọ́ rísìn tọ́lọ́run fi sọ báyìí àmọ́ dídélé fi rí bẹ́ẹ̀ ni torí pé mùsùlùmí wa àìmọ̀dí yẹn náà ni ìjẹ́ mùsùlùmí wa yẹn ló lè jẹ́ ká wà submissive fún ọlọ́run bá subhanahu wa ta'ala láti ṣe àwọn nǹkan tó ní ká ṣe látòrí ahọ́n ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. lọ́pọ̀lọpọ̀ gbà àwa tá a wá nígbẹ̀yìn a máa ń fẹ́ mọ̀ ìlà tí ń bẹ nínú tẹ̀ṣírí eré ìkìdẹ́ sọ̀rọ̀ yẹn fún wa kò dẹ̀ sínú nǹkan tí wọ́n ní ká mọ wákàtí so kì í ṣe torí wípé àwọn tíbul hadith àwọn modern orthodox medicine àwọn sọ wípé yes bó ṣe rí nìyẹn rárá àwọn kọ́ ni wọ́n ń kọ̀nfàmù nùbúwà ànábì sọ́là sọ́là fún wa o yálà àwọn sọ àbí wọn sọ àwàlà tí wọn ni àwọn náà mọ̀ àwàgbà ní bó ṣe rí nìyẹn bàtà náà bí sọ́là sọ́là sọ wípé tá a bá ń omi ká fi fẹ́ atẹ́gùn sínú omi ìgbà táwọn dé létà létà létà létà wọ́n sọ wípé omi táàmù yẹn wọ́n ló contain hydrogen méjì àti oxygen kan ayé ẹ̀kọ́ ni hydrogen méjì àti oxygen kan oníkíni o oní water H2O ayé ẹ̀kọ́ wọ́n lélẹ̀ tí ń jáde nímú wa wọ́n ní CO2 ni ayé ẹ̀kọ́ so wọ́n ní carbon kan àti oxygen méjì ni carbon kan pẹ̀lú kíní o oxygen méjì nínú ìmọ̀ chemistry wọ́n ní tá bá mú balancing of equation tá bá mú hydrogen méjì pẹ̀lú oxygen kan tá bá rò pẹ̀lú CO2 wọ́n ló máa fún wa ní tetra ozocarbonate 4 acid dóò wọ́n ní weak acid ní naam weak acid ní but accumulation of weak acid náà ó lè kí ni o ó lè wà stronger tẹ́mọ̀ kí àwọn náà ní gbogbo tàbí láti yẹn àríyàkọ́ àwọn tàbí ò mọ̀ wípé ẹ̀ẹ́sù co3 kìíní kan àwọn ọmọ ogun yẹn pé ẹ̀ẹ́sù co3 pé òun ló jẹ́ àwọn ọmọ tó jọ pápá àbòtilẹ̀ kó mọ́ pé carbonic acid ni weak acid dẹ̀ ni àwọn tàbí ò mọ̀ ogun yẹn wọ́n ò jẹ́ béèrè pé tó bá mú omi tó bá tún mí sínú omi ẹ tó bá tún dóògbé ẹ̀ mú carbonic acid náà ló mú yẹn by interpretation àwọn oní boko àwọn gèrìbí àwọn ní acid ni àwọn tàbí àwọn mùsùlùmí tó kọjá àwọn ò ní bèèrè reason anẹ́bì sọ pé ká mọ́ mú omi káàsì mọ́mọ́ fẹ́tẹ́kùn sínú rẹ̀ wọ́n ti gbọ́ wọn ti ń lò náà nìyẹn so kí ní ẹ̀bẹ̀dúgbà àwọn tíbùl hadith wá dé wọ́n sọ fún wa pé yèèpẹ̀ náà ló lè fọ àwọn microbes ó lè pè ní microbes ó sì lè pè ní microorganism méjèèjì náà ló correct pé yèèpẹ̀ náà ló lè fọ́ kì í sígbà táwọn yẹn dé a ti gbà á gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ilẹ̀ bánàbí sọ́lá àlọ́sọ́lá bánàbí ti sọ àwọn ọ̀rọ̀ yẹn now nínú àwọn fikihiyat tó wà nínú hadithi yìí nínú àwọn fikihiyat tó wà nínú hadithi alákọ̀ọ́kọ́ ẹnfásì wà lórí najasatul kalbi ìpé ajá ẹ̀gbin ni bákanáà ó jẹ́ nínú àwọn ẹranko tó ṣe wípé lọ́pọ̀lọpọ̀ ọgbà àìsàn mọ́ ń bá rìn àìsàn oríṣiríṣi àìsàn ẹ̀gbin ìdọ̀tí ó mọ́ ń bá ajá rìn gẹ́gẹ́ bó ṣe máa ń bá ẹlẹ́dẹ̀ náà rìn àwọn olùmọ̀ wọ́n sì àpẹnu lórí wípé ṣé ìtọ̀ ajá nìkan ni àbí gbogbo ara rẹ̀ ọwọ́ rẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ ní irú rẹ̀ ní ẹnu rẹ̀ ní torí pé ìlà tí ń bẹ nínú káfọ́ wọ́n alákọ̀ rẹ̀ pẹ̀lú pé kó tẹnubọ̀ nǹkan apákan náà àfá sọ wípé àti àwọn àtẹnu àti gbogbo ara gbogbo ẹ̀ ẹ̀gbin ni gbogbo ẹ̀ bákan náà adẹ̀lú náà àfá tí wọ́n sọ wípé rárá wípé ìtọ́ ẹnu rẹ̀ nìkan ni bí ẹ̀ bá sàlùwàlá tí ó bá fara tájá bá gba ẹ̀gbẹ́ rẹ̀ kọjá tí ara rẹ̀ wá kan ajá yẹn wípé kò sí nǹkan kan tó ṣe àlùwàlá onítọ̀hún a àwọn olùmọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ilé tó tẹ̀wọ̀n jù gẹ́gẹ́ bí àfáwà Salim al-Hilali bọ́n ti sọ òun náà ni wípé èyí tó tẹ̀wọ̀n jù òun náà ni wípé kì í ṣe pé ó tẹnubọ́ nìkan látòkìdélẹ̀ gbogbo ara rẹ̀ ẹ̀gbin ni bákan náà a nínú àwọn rìwáyà tí ó sọ wípé tó bá tẹnubọ omi kéèyàn da omi ẹ̀ dànù ṣáájú kéèyàn tó kéèyàn tó fọ̀ bákan náà nínú àwọn nǹkan tí wọ́n tún fẹ́ kí a gbọ́yé al'amuru bil ghasli yaqtadi al-fawr tá bá rí pé ajá ti tẹnu ife ó bùkátà ká tètè fọ̀ ní kíákíá a gbọ́dọ̀ tètè fọ̀ ní kíákíá bákan náà fífọ rẹ̀ méje náà ni ó jẹ. asàlàyé síwájú wípé àwọn rìwáyà tí kan sọ wípé ìbẹ̀rẹ̀ àwọn kan sọ wípé ìkánú ẹ̀ àwọn kan sọ wípé ìgbẹ̀yìn ṣùgbọ́n eléyìí tó tẹ̀wọ̀n jù òun náà ni wípé bi alákọ̀ọ́kọ́ náà láàfi bákan ìtòfà tí a fi fún fífọ àkọ́kọ́ rẹ̀ pẹ̀lú ìyẹ̀pẹ̀ tá a fi fún ní oore ọ̀fẹ́ láti gbà á wọlé lórí àwọn ọ̀rọ̀ tó kù táwọn olùmọ̀ sọ wọ́n ní òun náà ni wípé látọ̀dà Abu Hurairah ní ìwáyà ti wá ọ̀nà méjì ló sì gbà wá pé ulahun náà bí turab fàíyà arjahu min haithul aksarija lọ́dọ̀ àwọn àfóò onímọ̀ hadith tó bá fẹ́ ṣe tẹ̀rìjí ẹ̀ àwọn nǹkan tó fi mọ́ ṣe tẹ̀rìjí àwọn nǹkan tó pọ̀ ní nínú àwọn nǹkan tó fi tẹ̀rìjí fún ní wípé kọ́rọ̀ jáhà wípé èwo ló tẹ̀wọ̀n jù nínú àwọn nǹkan tó fi mọ́ mọ̀ pé tẹ̀wọ̀n jù ó ní iye àwọn èèyàn tó bá gba ọ̀rọ̀ wá wọ́n fi mọ́ mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ju ọ̀rọ̀ táwọn èèyàn mẹ́rin gbà wá àtọ̀rọ̀ àwọn ìtàwọn èèyàn mẹ́rin gbà yẹn àwọn àfóòní mahadif wọ́n fún ní upper hand lórí eléyìí tó lè pé ẹnìkan ló gbà wá ìgbà míì sì wà tó pé kí hadith bá wà nínú Bukhari tí kan wà nù sọ́yù Muslim Muhammad lápèjúwe àwọn èèyàn àwọn ń fi wùjúdù hadith fi sọ̀yìn hain wọ́n fi máa jaha hadith hadith òun ló wà arjahu nítorí wípé inú Bukhari àti Muslim ló wà bó tilẹ̀ jẹ́ wípé kìí ṣe nǹkan tán sọ ní wípé a lè rí hadith mi nínú Musnad Imam Ahmad tó tẹ wípé yóò ṣe tàṣíṣù hadith mi nínú Bukhari àti Muslim so bẹ́ẹ̀ hadith wà ní sọ̀rọ̀ Bukhari àti Muslim kò túmọ̀ sí pé àlè tó jẹ́ am kò túmọ̀ sí pé àlè rí hadith mi nínú Musnad àwọn masanid tàbí àwọn sunan tí ò ní kà sọ́sọ bákan náà nǹkan tó bá jẹ́ liquid almanyat ó dẹ̀gbin pẹ̀lú wípé ẹ̀gbin bọ́ sínú ẹ̀ láwọn nǹkan tó jẹ́ liquid ẹ̀gbin ti ràn pẹ̀lú wípé ẹ̀gbin wọnú rẹ̀ bákan àwọn nǹkan tó bá jẹ́ liquid yálà ó kéré ni o yálà ó pọ̀ ni o tàbí kọ́lọ̀ rẹ̀ kò yàtọ̀ àbóyàtọ̀ támọ́dù òfin wípé omi tí ẹ̀gbin bá kó sí tí kọ́lọ̀ rẹ̀ tó bá ti change tàbí ìtọ̀wò rẹ̀ change tàbí ódọ̀ rẹ̀ change a sọ ẹ̀rí nìyẹn wípé a lè lo ṣùgbọ́n eléyìí kò wà applicable sí àwọn ọ̀kan tó bá jẹ́ àwọn liquid substance míì yàtọ̀ sí omi liquid substance wà tó ṣe wípé rẹ̀ lè mọ́ change àwọ̀ rẹ̀ lè mọ́ change lè mọ́ change tó wípé ti wà ń bẹ̀ irú omi tí ní ìsìn báyìí a lè wo omi ẹ̀ náà sámọ̀ rí pé nǹkan kan change bẹ́ẹ̀ lè tẹ̀sẹ̀ kẹ́ àkọsí nǹkan tó ṣe omi àríbẹ̀ẹ̀kọ́ ni ṣùgbọ́n pẹ̀lú hadithi a understand ibẹ̀ wípé èèwọ̀ ni àlèsíkíní o àlèlómi ẹ̀ àdẹ̀lé fi ife yẹn àlè fi tó bu omi míì fún lílò àyàfìgbà tá a bá ṣe kíní o tá a bá fọ̀ tán pẹ̀lú yẹ̀pẹ̀ so nínú hadithi àwọn nǹkan tí àwọn fìkìhíà tí àfọwà sẹ̀lìm àlìláàlì tí wọ́n fàyọ inú hadithi ọ̀nà láti tayé bákan náà àwárí ẹ̀pẹ̀ sáà lè lo ọṣẹ àbí ṣampú sáà lè lo ọṣẹ àrí ẹ̀pẹ̀ sáà lè lo ọṣẹ wọ́n ni láyà kún mọ̀kọ́mọ̀ tùrọ́bù ṣe'un wà húwà mazhabu jamahir alìlẹ̀lì wọ́n ní kò sí nǹkan tó lè rọ́pò yẹ̀pẹ̀ bí ò sí yẹ̀pẹ̀ náà ọṣẹ ò lè rọ́pò ẹ̀ ṣàǹpù ò lè rọ́pò rẹ̀ pàápàá bó tilẹ̀ kó máa yé pẹ́ kí ànábì sallallahu alaihi wa sallam tó ná sọ̀ lé lórí òun náà lálò so eléyìí òun náà ni tó tẹ̀wọ̀n jù gẹ́gẹ́ bí àfáwà ànáwàwí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú tíra wọn alálùbáríkà ni tààmà sí ṣẹ́dùn ah, sọ́yìn muslim al mọ́sálà kan wá wà tí mo fẹ́ kí a jọjọ wò àbí ká fi síra wa ní àǹfààní ní nǹkan bí àwọn àsìkò bí oṣù mélòó kan sẹ́yìn bí oṣù mẹ́fà sí méje sẹ́yìn kọ̀lọ̀rọ̀ sí kan gbórí jáde ní ìlú Èkó ó sì bọ́ sórí ẹ̀rọ ayélujára ó sì jẹ́ kó yé àwọn èèyàn wípé ajá jíjẹ nínú Islam ẹ̀tọ́ ni àwọn èèyàn máa ń pè ní bàbá alájá bàbá alájá agbóde gba ìmọ̀ comparative religion ní tẹ́lẹ̀ ọ̀sán gan ló tó á tó á ó tàbí dájúà ó tún dá sí àlámọ̀rí ọ̀rọ̀ fítíwò ó ń dá sí àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn tó dẹ̀jẹ̀ wípé ọ̀rọ̀ rẹ̀ padà ń jọ bígbà wípé àwọn ọ̀tá Islam wọ́n ń lò kọ́lọ̀wọ̀n bà níjọlá kó bá fi ọ̀nà mọ́ kó mọ́ sì sí àwa náà ní ọ̀nà agbáríjọ àpanupọ̀ àwọn olùmọ̀ pẹ̀lú àwọn nùsùs tó wà nínú súnnà ó fi rinlẹ̀ wípé ajá jíjẹ inú ṣẹ̀ríà wa èèwọ̀ ni ajá jíjẹ kí ni o èèwọ̀ ni èègùdọ̀ jẹ́ kí ni o èègùdọ̀ jẹ́ ajá hadithi méjì wà tí ó kàn ń pa ipé wọ̀ ni ajá sì kò sínú ẹ̀ hadith alákọ̀ọ́kọ́ òun náà ni hadith afáwà Rafi ibn Khadij ilé tí ó wà nù àdísà láàfà àdísà fà ibn Abbas torípò ló wà nù sọ́yí Muslim so ti rọ́fí ibn Khadij yẹn inú Muslim Imam Ahmad ló so káwọ́kọ́ ka ti àpáwà Jabir ilé tó wà nínú sọ́yí Muslim wọ́n ní ànábì sallallahu alaihi naha an akli dinabi min siba wọ́n ní àdábì sọ́lá àsọ́lá ànábì kọ̀ fún wa láti jẹ gbogbo ẹranko tó bá jẹ́ ẹranko tó ní anyap òun náà ni eyín ọ̀gàn àwọn olóyìnbó ń pè ní molar molar teeth àwọn ẹranko tó jẹ́ wípé wọ́n lè ṣe tàádí lórí ẹranko ẹgbẹ́ wọn tí wọ́n ti tọ́ bá ti gbá àwọn olóyìnbó pè ní carnivorous animal so àwọn tó jẹ́ carnivores animal yẹn ànábì sọ́lá sọ́lá ànábì kọ̀ fún wa láti jẹ wọ́n tá a bá dẹ̀ wo ajá a rí wípé ajá náà ti kí ni o ajá náà kó sílẹ̀ bákan náà hadithi àfáwa Rafi ibn Khadij wọ́n ní ànábì sọ́lá sọ́lá sọ wípé samanul kalbi khabithun samanul kalbi khabith owó téèyàn gbà téèyàn ta ajá téèyàn tà téèyàn gbowó rẹ̀ owó yẹn khabith ni ẹ̀gbin òní owó yẹn àwọn olùmọ̀ wọ́n ní mímọ̀ ìgbà tó ṣe wípé kò sígbà láàyè fún wa ìgbà tá mẹ́bí sọ́làsọ́là ti kọ̀ fún wa wípé a lè ta a sì lè ra àyàfi kówó yẹn mọ́ jẹ́ kí ni o kó mọ́ jẹ́ ẹ̀gbin owó tí èèyàn gbà nígbà èèyàn ta ẹ̀gbin ni bó ṣe wá jẹ́ ẹ̀gbin yẹn ó túmọ̀ sí pé jíjẹ rẹ̀ náà kí ni o ẹ̀gbin ni ilá àmọ̀ tó ti ní yàmí ni àfi èyí tí ìsìsìná wúwà fún bóyá afẹ́ fi sọdẹ tàbí à ń dáran afẹ́ mọ́ fi ṣe olùṣọ́ fún àwọn ẹran tá ń dà so that tí àwọn ìkòkò tàbáwọn ẹranko míì tán bá fẹ́ kọjá àyè wọn tàbáwọn kìnìún tán bá fẹ́ kọjá àyè wọn bó ti ẹgbẹ́ ó ti ẹgbẹ́ àti kìnìún gan àti ṣùgbọ́n ṣé kìnìún lè jajá tí kìnìún bá rí ajá ṣe alimuyi tí wọ́n bá sáà rí tí ó bá sáàdì pé àwọn ẹranko abìjà wọ́n fẹ́ ta fèlèfèlè àwọn ẹranko abìjà típa ajá lè ká ká sọ bá wọn torí pé àwọn ẹranko abìjà ní àjẹ́ pé àtajá àti tájá ń sọ gbogbo ẹ̀ ìpanu ni so àwọn olùmọ̀jẹ́ kó yá wípé nígbàtí ànẹ́bí sọ́làsọ́là tó ti ṣe àfitì wípé khabith ni ó túmọ̀ sí wípé èèwọ̀ ni àgùdọ̀ jẹ́ kí ni o àgùdọ̀ jẹ́ gbogbo àwọn ẹran gbogbo àwọn ẹranko tó bá jẹ́ wípé ó ní àyà àgùdọ̀ jẹ wọ́n nínú ṣẹ̀rẹ̀ Islam ajá sì ní àwọn ẹranko míì wà tó ní eyín ọ̀gàn tí ṣẹ̀rẹ̀ Islam tí ànẹ́bí sọ́làsọ́là tánàbí pàwọ́ láṣẹ wípé láti láti jẹ wọ́n pé ìgbàláyé wà fún wa láti jẹ wọ́n lápèjúwe ẹranko kan àti wọ́n pè ní àdọ́bùrù àdọ́bùrù àwọn olóyìnbó ń pè ní sínúmọ́ ń pè òyìnbó rẹ̀ àyẹ́nà àdọ́bùrù ó ní gbogbo àwọn qualities tí àwọn sìbáà náà ní but anábì sálàlá àlùsálà anábì ṣe ìsìsìnáwò rẹ̀ pé a lè jẹ òun bí àìníhì anábì ṣe ìsìsìnáwò wà ní sunan Tirmidhi wà ní sunan Tirmidhi hadith lálàáfíà ni hadith àfáwà Jábir so imamu Tirmidhi wọ́n gbà wá ní báàbù fi kìtàbí afẹ́rímà báàbù ma jáà fi akílì dọ́bùrì báàbù ma jáà fi akílì dọ́bùrì ní kìtàbùl àtúímà ìgbà tí máa ń sọ̀rọ̀ nípa oúnjẹ àwọn nǹkan tá a lè jẹ wọ́n tún wá lábẹ́ rẹ̀ lábẹ́ kìtàbù yẹn wọ́n wá mú báàbù máa àfi akílẹ̀ dọ́bùrì in tó wá nínú ọ̀rọ̀ látọ̀dà wa ìkókò ìkókò ni àwọn lárúbá ń pè wọ́n sì tún máa ń pè ní àdọ́bọ̀ àtù nígbà mi òṣègùn báàz nínú àwọn fàtàwà wọn àwọn tún sọ wípé ó láwọn health benefit tó wà lára ẹranko ẹ̀gẹ́gẹ́ àwọn tún wọ́n àtọ́là nefas lórí alimuhi anabi sọ́là sọ́là anabi àjáàzà rẹ̀ ìyẹn ní ìtìsínáwù nìyẹn tó ànàfíà àwọn ò ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n a ti jẹ́ kó yá wípé àwọn àfáà onímọ̀sí àbí àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wulẹ̀ ti sọ síwájú wípé idha sahha al-hadithu fahuwa madhhabi ìtàdìsì bá ti lálàáfíà mọ́sí àbí wọn náà nìyẹn àwọn làwọn sọ̀rọ̀ yẹn wà in lam yakul bi nínú wọn mọ́ sọ̀rọ̀ yẹn ní kíkọ sílẹ̀ pé a rí pé ṣàfí sọ báyìí amọ́dé múnà báyìí sọ báyìí mọ́mọ́ ní kí sọ báyìí àbúrà ní bá sọ báyìí a rí ní kíkọ sílẹ̀ látọ̀dọ̀ wọn tàbá ti rí pé hadith lálàáfíà ọ̀rọ̀ wọn náà nìyẹn a ní sọ wípé wọ́n sọ tàbí wọ́n gó ìgbésí ẹ̀ wọ́n lè mọ́ rí ó pọ̀ síbò wọ́n lè mọ́ rí tàbí kí wọ́n rí gan kó jẹ́ wípé lọ́dọ̀ ti wọn wọ́n ò fẹ́ àdísì yẹn lálàáfíà tàbí tí wọ́n wò wípé àdísì yóò tó láti lè ṣe tàṣíṣù umumu tàrímù síbà pé ó yẹ ká tún rí àwọn àdísì míì tí ó ṣùgbélé láìsà àdísì tó ní ká mọ́ jẹ àwọn ẹranko tó ní eyín ọ̀gán ní sinai mukharat fi sahih wà ní muslim ẹwà àdísì tó lọ kà sọ́sọ̀ rẹ̀ báyìí ẹ̀rí pé nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn wípé àdífì kan àánú sọ ìbùkárí ó wà ní muslim kò túmọ̀ sí pé àdífì mí nínú mọ̀sáánì tàbí nínú àwọn sunan kò túmọ̀ sí pé kò lè ṣe tàṣíṣù àdífì tí ń bùkárí o nínú àpèjúwe rẹ̀ náà ni àdífì tàǹkà àdífì dọ́bọ̀ ó wà ní sunan Tirmidhi ó dẹ̀ kà sọ́sù àdífì ń bẹnu sọ́yí muslim ẹlọ́wọ́ ó wà mẹ́ kìtàbù al-atima báàbù máa já àfi akìlì dọ́bìrì mẹ́mẹ́ so ọkùnrin tí wọ́n ń pariwo pé èyàn lè jẹjá ajá èyàn lè jẹ ẹ bèèrè wípé lọ́wọ́ rẹ̀ pé àkíkọ̀ mélòó ló ti fajá pa lọ́lọ́ta àti ọ̀kan lẹ́ndẹ́rẹ́ta yìí kò títọ́ ọ̀sẹ̀ kan ó sì àkókò lẹ́ndẹ́rẹ́ta yìí kò títọ́ ọ̀sẹ̀ kan tí ilé tí mo sọ yìí ṣé pa ló fi jẹ́ wípé bẹ́yàn ò bá ti nímọ̀ in tó bá wù ní ọmọ fẹnu sọ torí pé ìmọ̀ ni bírèkì ẹnu ìmọ̀ oní bírèkì ẹnu oníọmọ̀ fẹnu ní ìjánu pé ọ̀rọ̀ yìí máa sọ kò lẹ́rì ọ̀rọ̀ yìí tó bá sọ àwọn èèyàn bèèrè lọ́wọ́ rẹ̀ ó sì lẹ́rì ìmọ̀ ṣùgbọ́n nítorí wípé ó ń gá òmọ̀ wípé òun ò òun nímọ̀ fàábì musíbà láyẹ́dírí wà láyẹ́dírí annahu láyẹ́dírí láyẹ́dírí mẹ́ta ní bẹ lára rẹ̀ 3 in 1 láyẹ́dírí mẹ́ta láyẹ́dírí wà láyẹ́dírí annahu láyẹ́dírí kó mọ̀ kò sì túmọ̀ pé òun dékí ni o musíbà musíbà ni òun náà sì níjọ o ó láwọn èèyàn sí dékí ni o tí wọ́n tẹ̀lé lẹ́yìn so nítorí náà ajá jíjẹ haram haram apákan náà onímọ́sí àbí àwọn mọ̀sáì sọ wípé mọ̀kúrú ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn àwọn àfáà dánù ẹ̀dìbá yẹn àwọn àfáà dánù so ọ̀rọ̀ anẹ́mì sọ́là àlọ́sọ́là ó nípan ju ọ̀rọ̀ anybody lọ ó sì wúwo ju ọ̀rọ̀ anybody lọ káyínà mọ̀ nǹkan so táwọn abárọ̀ ọ̀nà mọ̀sáì tó bá kálàfà súnnà ààgbè mọ́sí àbí jùlẹ̀ torí pé àwọn òkèrè ṣe mọ̀tàmọ́sí àbú ààyíṣẹ́ tó jẹ́ wípé mọ́sí àbí ló jẹ wá lógún súnnà ló kíkí ni oníjẹ wá lógún ibn daqiq ni al-Eid ó jà mọ́ àtírà kan rẹ̀ dọ́kọ̀m mujallad latif الأماكن التي خالفت فيها المذاهب السنة Abu Malik inú sọ́ífíkì súnà inú mọ̀kọ́dímọ̀ sọ́ífíkì súnà ní first bí 15 pages 20 pages àkọ́kọ́ or 45 pages àkọ́kọ́ Abu Malik mú ó mọ́rọ̀ yẹn wá ní inú dẹ̀ kíkì lẹ́rẹ́ ìdíkọ̀ tíra lórí ẹ̀dọ́kọ̀m bọ̀ tó sọ wípé inú jẹ́ kí nǹkan tíra lórí ẹ̀ àwọn ààyè tó jẹ́ wípé àwọn mọ̀záìb wọ́n ti kálàfà súnà ó dẹ̀ fi ṣe tíra kan ṣe tàbá rí ẹni ṣe ṣe mọ́záìb láàrínlò ní àbí súnà lálò súnà lá máa lò ànílò kí ni o ànílò mọ́záìb torí pé súnà ní asùlù so tá bá ti fi mọ́záìb tá bá ti fi ṣe asùlù á mọ̀ gbégbági ṣùgbọ́n bá ti fi súnà àti kìtà tó fi ṣe asùlù kò ní gbégbági yóò àmọ́ jẹ́ wípé mọ́sẹ́ àbí yẹn yóò mọ̀ ṣe kídímọ́ fún kíni o kìtàbà àti súnà bọ̀ tó bá ti fi mọ́sẹ́ àbí tó fi ṣe basis tí ẹ̀rí bá dé jẹ́ẹ̀dì bá takọ mọ́sẹ́ àbí ó nílé tí mọ́sẹ́ àbí lẹ̀ yóò lè láti mọ́sẹ́ àbí lẹ̀ àti wá gbọ́ bọ̀tá ẹ pé súnà kìtàbà ní basis tí mọ́sẹ́ àbí tàfara tó bá ti ká láti gbèsè àti tí ó bá ti bá lọ báyìí èyí bí ni bẹ́lẹ̀ ṣe wá ní onífẹ̀ẹ́nú